Ọ́fíìsì. Ẹ rà o. Wà fẹ́rẹ̀ yìí. Ẹ ṣeun. Orúkọ tèmi ni Goriola. Ah, um, Tinúọlá lorúkọ tèmi náà. Ní kẹsàn-án orúkọ yìí fún wa, òdú ni ẹ̀kí ṣàmúlò. A máa ń wo program lórí television. Oh, really? A máa ń gbọ́ lórí rédíò. <laughs> I dey like gbọ́n product gan. In fact, ah. èmi like. Ah, okay. Um, kí ni mo lè ṣe fún yín? pàtàkì ohun tí ó gbé mi wá sọ́dọ̀ ilé torí mo ti ń wá ààyè láti jẹ́ pé mi àti àyíjọ wà báyìí kí n lè sọ ohun tó ń ṣe mí fún yín àìsàn ló ń ṣe mí. àìsàn àpótọ́ ojú tí mò ń wò yìí kò jọ ojú ẹni tí àìsàn ń ṣe o. àṣà tó ń ṣe mí ò ń ṣe pé ojú báyìí ló wà àgọ́ ara ló ti ń bà mí jà. ẹ mọ nǹkan tẹ máa ṣe ẹ̀yin wá sí iléeṣẹ́ wa kẹ́ wá carry out àwọn test by doing that a máa rú àìsàn tó ń ṣe yín àti irú oògùn tí a lè fún yín láti lò sí. ṣe rí ohun tẹ́ sọ ó yé mi àmọ́ oògùn tó máa tán àìsàn tó ń ṣe mí kò ń ṣe iléeṣẹ́ yín ló wà ọwọ́ yín lóògùn yẹn wà. ọwọ́ mi ah, ẹni sùúrù ṣé kìí ṣe wípé ẹ ní àrùn hiv. no no no no no no no no no far from it okay. far from it. ṣe rí àìsàn tó ń ṣe mí àìsàn ìfẹ́ ni. àìsàn ìfẹ́ <laughs> ṣé àìsàn ìfẹ́ ló ń ṣe yín ẹ̀dẹ̀ wá ń sọ̀rọ̀ lọ látàárọ̀ eh, ibi tí àìsàn ìfẹ́ bá ń ṣe yín sí ẹ gbàbẹ́ lọ kẹ́ lọ ṣàlàyé ara yín. Hmm. ibẹ̀ náà ni mo wà yìí àti gbádùn mi ọwọ́ yín ló wà. èmi. ẹ lè pé bóyá akílẹ̀ ni yín sọ lẹ́nu ọ̀sẹ̀ yóò rí mi rí gbogbo ìgbà tí mi bá ń rí yín lórí tẹlifíṣàn ni o àbí tí mò ń gbóhùn yín lórí rédíò ó máa ń dà pé bóyá ẹgbẹ́ mi gangan lẹ wà ìgbà mi mi lè sùn àti jẹun máa ń dọ̀rùn láwọn ohun àsìkò míì ohun tó ń ṣe mí yìí mi mọ̀ mi ṣe lè sọ àfi báyìí kí n kú lẹ́yìn fún mi lóògùn ọlọ́run tẹ̀ ní jẹ́ kẹ́ kú àmọ́ ẹ mọ̀ pé ẹ̀yin ọkùnrin ẹ fọ́n ni gan ẹ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ tó lẹ́ǹsìn tẹ́ ẹ sọ èèyàn ọmọ bí àwòtọ́ ni àbírọ́. ẹ lè sọ lóòótọ́ mi ò ní jiyàn àmọ́ wọ́n ní àìgbókèrè ká mọ dídùn ọbẹ̀ ìtọ́wò ló lè sọ. òkè o máa sọ wípé ẹ sọ bẹ́ẹ̀. ẹ o àálẹ̀ wí bẹ́ẹ̀ kọ́ kì í sọ̀rọ̀ pé ẹ sọ pé mo sọ bẹ́ẹ̀ kó tó ń dùn mí ni pé ah, ah mi ì ṣe ń rajà lọ́wọ́ yìí náà báwo ni manager ṣe máa bá mi sọ̀rọ̀ bẹ́ni pé onígbèsè ni mi ó ga ọ ara ò ní wọ̀fàmọ́ bí onígbọ̀wọ́ abánikówó dání lára ni. rárá o mr ojúlárí orí òṣìṣẹ́ kankan lè wú títí iléeṣẹ́ èkó sọ pé òun fẹ́ máa dá ọwọ́ wú it's not possible ìlànà tí a gbé kalẹ̀ fún ọ ní iléeṣẹ́ iná gbọ́dọ̀ tẹ̀lé òfin tí a dẹ̀ ṣe fún ọ ni wípé ẹni tí ó bá kówó dání nìkan kọ́kọ́ máa dá lóhùn kó tó máa dá àwọn alọ carbon o. Eh, but ó yẹ kí n máa consider wa tí a ti ń rajà lọ́dọ̀ yín ti pẹ́ àwa customers tó dáa eh, ẹ máa ro tiwa mọ́ tiyín náà náà ẹ wò kọ́tẹ́mi fẹ́ kẹ́ ṣe fèmí lélẹ́yìí àwọn ọjà tí mo fẹ́ yẹn bá mi gẹ̀ tiẹ̀ tẹ́ bá ti kó fún mi èmi ṣèlérí pé màá san. okay ẹ̀yin náà ń ṣèyàn bẹ́ẹ̀ ah, ah. excuse me please. yeah hello Mr. Razak um, ẹ jọ̀ọ́ ẹ bá mi kó gbogbo ọjà tí Mr. Ojulari bá need fún wọn pátápátá I know I know but right now I need láti bend mm-hmm. then ẹ bá mi sọ fún production manager pé kàn increase um, volume production wọn by eight percent okay all right Mr. Ojulari. madam. mo ti bá yín yanjú ọ̀rọ̀ ẹ ṣé gan ẹ ṣe gan. ẹ wò ó kí ṣe pé ó wù àwa náà bẹ́ẹ̀ a kàn notice pé àwọn ọjà tí à ń tà láwìn ó ti pọ̀ jù lè tó pa company wa lára gan hmm, ìdí nìyẹn tí a fi ṣe òfin yẹn. bẹ́ẹ̀ ni ó yà wá náà àwa náà ń ṣarogún tó tọ̀bẹ̀ bójú lù. mr ojúlárí òun náà ní pé ó ń wíjọ́ tí kì í mẹ́nu kúrò bọ̀rọ̀ ẹ ṣáà kì í ṣòwò ah, anyway ajá lèmi o èmi ò kí ń gbàgbé olóore um, ẹ̀yin náà anything tí a bá fẹ́ ní company mo ready àti ṣe fún yín. ó já sí wípé nǹkan kí nǹkan tí bá nílò láti ọ̀dọ̀ yín wá ẹ ṣe fún mi. yes anything. ah ọ̀gá o ọjọ́ ti pẹ́ tí mo ti máa wá sí ibi iṣẹ́ yín máa ń pàdé yín lẹ́yìn kan torí ẹ̀yìn ò sí ara ní gbogbo gbà àmọ́ mo ti ń wò pé ńjọ́ kan màá ní opportunity láti béèrè nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Eh, really what's that. ẹ wo favour ńlá ni tí n bá délé ńgbà mi tí n bá jókòó rò ìbànújẹ́ ọkàn máa ń bà mí irú ìbànújẹ́ ọkàn tó le ó máa ń bà mí ọkàn mi òun pé mi ń lè ronú dáadáa pé nǹkan tó máa fa ìlọsíwájú ní ìgbésí ayé mi tó máa jẹ́ kí n ga jà àwọn àwọn ọ̀tá lọ tí wọ́n ní máa rí ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ni pé báwo ló ṣe ṣe báyìí tí arákùnrin kan wà báyìí Mr. Ojulari ẹ sọ ọjà tẹ bá fẹ́ àákò fún yìí I don't even care about the quantity màá kó fún yín. ẹ wo ọ̀rọ̀ tí mò ń sọ yìí ò ṣe quantify ìbáwò mi kí ẹ lè ràn mí lọ́wọ́ kí ìgbésí ayé mi lè ní àtúnṣe torí nǹkan tí mò ń wá yìí tí ò bá sí ní ìgbésí ayé mi òfo. ẹ jọ um, suspense ti pọ̀ jù nǹkan tẹ̀ ń sọ òye mi. ẹ wo kí ìgbéga yìí kó lè múná dó gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí mi kó lè bá ìbànújẹ́ lọ kó bá ayọ̀ dé báwo mi kí ẹ jẹ́ ìyá ọmọ mi kẹfẹ́ mi kí màá ti wá báyìí títí láéláé lọ́rọ̀ kan mo fẹ́ ká fẹ́ra. Mr. Um, Ojulari. Yes ká sọ wípé nǹkan bí oṣù kan sẹ́yìn lẹ ti sọ gbogbo ọ̀rọ̀ yìí kalẹ̀ fún mi no possible kò ṣeé ṣe but right now mm-mm, i'm not searching. Ah, ah. Mm-hmm. Um, èmi ti máa rí yín náà tẹ́ bá ti wá sí company gẹ́gẹ́ bí akíkanjú ọkùnrin jẹ́ pé mo dẹ̀ láìkín but um, culture wa kò permit obìnrin láti toast ọkùnrin ẹ mọ advice tèmi máa fún yín wellness tẹ bá rí obìnrin tẹ like ẹ go after her kẹsọ mind yín fún ó ṣeé ṣe kó like yín ó dẹ̀ ṣeé ṣe náà kó má like yín but lọ́kàn ara yín ẹ mọ̀ pé ẹ ti sọ èdè ọkàn yín fún um, Ah, mi. Ah. please never say never ẹjọ́ tó yọ lọ́hùn ẹni tí yàn pàdé ní just a month ago kò tí ì lè finalize lórí ẹ̀ èmi náà tí ẹ bá fi mí sẹ́gbẹ̀ẹ́ tẹ fòun sẹ́gbẹ̀ẹ́ tẹ ń bá wa lọ bẹ́ẹ̀ at the end of the day ẹ wo bí tẹ máa sùn sí finally. Mr. Ojulari òrìṣà jẹ́ pé méjì obìnrin ni mo gbọ́ pé kì í dénú o èmi gbọ́ tọkùnrin rí o. òwe ayé ọjọ́ nìyẹn ó ṣe kó tí ojú òrìrì. ọkùnrin méjì. bẹ́ẹ̀ni Ah. ìwọ ọlọ́run jọ̀wọ́ wá kọ́ mi mọ̀ ṣe àbí ta ni mo fẹ́ fẹ́ ta ni mo fẹ́ fi sílẹ̀ ṣé ìrírí ọlá ni àbí òdìlà àwọn méjèèjì ni wọ́n dùn wò lọ́mọkùnrin ìdúró wọn dùn wò bẹ́ẹ̀ sì ni ìkọ̀kọ̀ kún wọn ò àdánwò tí mo dẹ̀ fáwọn méjèèjì ni wọ́n yege mo pẹ̀lú bẹ̀rẹ̀ mi mi tí mo bá tiẹ̀ ní kí n mú kan nínú wọn ẹni wo ni bẹ́ẹ̀ mi sọ fún kejì wípé mi ò ṣe mọ́ ọlọ́run dákun má má ṣòro rẹ̀ dẹ́ fún mi kí n má wá tó kó òrókòtò kó òrókòtò. Mm-hmm. àti babalé àti babawo ṣẹ́yìn náà rí i pé ibi tí ò bá sí ìfẹ́ láyé ó gbà tá a bá lè máa kọ̀ntínú bá a ṣe ń ṣe mo mí pé tí ò sí gbọ́mi sí omi ò tó tí èyí méjèèjì ò ríra yín gẹ́gẹ́ bí orogún inú ilé ẹ̀rí wípé gbogbo nǹkan á máa lọ ní ṣísẹ̀ǹtẹ̀lé ẹ̀dẹ̀ máa pé obìnrin ni mí ẹ ní láti fi mí lọ́kàn balẹ̀ kí n lè pẹ́ fún ẹ̀yin méjèèjì boleh <laughs> boleh eh boleh darling sorry boleh. Ah. ata ata. ata ojú ah jumpa mi ja bàbá jọba mi ah. sorry darling ṣé boleh mi. Mm. pẹ̀lẹ́ dẹ̀ ṣé kí n bomi wá ni. Mm. rọra. Ah. mo gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa kò tí èmi náà máa ń sọ fún ojú ara yìí pé kò yẹ kí a máa bára wa jà torí a kò gbọdọ̀ máa ja b níyàn tó bá ń ṣe a ó yẹ kó mọ̀ ṣe b náà ni ṣùgbọ́n àwa náà lè jà. kí ló tẹ̀ ẹ́ fàjà olórí wa ni tinú kò roko sápá kan ó ń roko sọ́sùn roko sósì ó ń pín ibi tọlọ́fà mọ́jọ ó pín ohun ó pín tèmi náà kò sí wàhálà kí wàá ní wàhálà nínú pé àwọn ìbára wa jà àti pé àwa láàrin àwa méjì náà a kú ti mọ̀ pé ibi orí dá wa sí rèé kí ló fẹ́ fàjà láàrin wa sí wàhálà ọlọ́run àjẹká gbẹ fúnra wa ni àdúrà tó yẹ ká máa gbà. mo appreciate ẹ̀yin méjèèjì gan ni i love you darling. i love you too. i love you my baby. i love you. Mm. Yeah. <laughs> Um, Gori, báwo ni ibi ṣe yín lé ni? sori tabanika wọn tó ń lead tó ń top chart wọn ní hours tó máa fi ṣiṣẹ́ àṣekúdúrókú bẹ́ẹ̀ máa kú ni kọ́tọ́ ṣe máa ń tè kú nìyẹn serious ó du ọ́lẹ̀ pàhánà wa pọ̀ ọ́lẹ̀ wọn ṣètò àná àṣekúdúrógbó ni wọn lọ ṣàǹkan tẹ́pọ̀ ìmọ̀ máa fi ń dínkù nìyẹn tó kí n tọ́jú tó máa fi ń gẹ̀rà bẹ́ẹ̀ tá a máa ń ṣàánú láti tú wọn sinmi ni bí se àná o fẹ́ ó fẹ́ pọ̀ ọ́lẹ̀ wọn ni bọ̀ èmi máa sinmi ń tèmi ó bá nǹkan táwọn táwọn bára ya fojú mi kàn lé ni eh, àwọn táwọn àjà lọ́wọ́ ẹ̀ báwọn tó fojú mi kàn lé ni wàá pọ́ kí tipa ò ṣàwọ̀. but kí ńlá ló ṣàwọ̀. kí ni ò ní ṣe wọ́n ó fẹ́ fowó kún owó ọjà náà ni àbí ǹjẹ́ jẹ́ kó máa wá kókó déédéé kàn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn tọ́rọ̀ àná máa di bá mi ó jẹ́ ká ní àjọsọ pòkè o this is our agreement ká fi bá wọn sọ pé báyìí báyìí nìkan ṣe máa rí o ọ dà ságídé pẹ̀lú mi ni kágídé bolẹ̀ ni. bó kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ṣé ojoojúmọ́ ni raw food màmá gbowó lórí ni. ẹ wọ sincerely sincerely sincerely tí wọn bá ní kéèyàn tẹ́tí sí àlàyé tó ṣe wọn ní point. yeah because nígbà tó bá ń fowó gọbọ rẹ́ǹtì tractor owó ńlá ni táwọn àgbà wọn alágbàwọ náà owó ńlá ni èyí fertilizer kẹ̀kẹ́ pé ìjọba máa fi ràn wọ́n lọ́wọ́ pókè o àánú là ń ṣe fún yín owó ńláńlá ló ń tà fún wọn àwọn náà ṣá jèrè so dẹ̀kẹ̀rẹ́ wọn ṣàwọ̀ pókè ó kí la fẹ́ ṣe ẹ̀yẹ kọjá náà kó wọ́n sí ni tọ́ba ṣáà náà tún gbé bọ̀ lẹ́kọ̀ọ́ àwọn ọlọ́pàá náà tún gba tiwọn lọ́nà wọn á dá wọn dúró sọ́pà ìsìláṣẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ náà máa ń kọjá wọn. ẹ òótọ́ ló sọ ẹ bọ́tẹ̀yìn náà lọ́wọ́n tẹ̀yìn supply ọjà fún in bulk ẹ̀yin kọ́ ni retailers àbí consumers wholesaler ni ó yẹ kó fún yín láàyè láti lè bá wọn sọ̀rọ̀ one on one ẹ̀ ṣá trust àfàlọ́ àfàbọ̀ at the end of the day náà àgọ́ ọlọ́dẹ́dì wọ́n gbẹ̀yìn. ojúlárí ṣé orí kankan sọ sí ọ̀rọ̀ tá a ti ń sọnù látàárọ̀ ni àbàtà tiẹ̀ wá ta kété bẹ́ẹ̀ ni pé òun àti odò ìbára tán rárá. ní ló máa ń mórí yànnà ó ìfẹ́ lọ sùn tó tó ṣe kí ọkọ bá mi yára because mo lọ́rọ̀ tó fẹ́ bẹ́ẹ̀ sọ tó wà tó wà important tó ṣe pàtàkì. oúnjẹ. ojúlarí kan nìkan ṣe ọkàn ẹ̀ nìkan dà láàmú yes ìmọ̀tara ẹnìkan òun ló ń bá ọkàn ẹ̀ jà láti àárọ̀ tí mo ti lo ọ̀sẹ̀ mi tán lọ́dọ̀ ẹ̀ ló ti ń ṣe ojú símẹ̀símẹ̀ bí ìgbà tí ata bá kó sójú fúlàní mo dẹ̀ ti jẹ́ kó yẹ wípé ikú ti gbọ́dọ̀ wà nù ilé tí a bá fẹ́ kíjà wà dáṣọ àti òfin dá lọ́gbọ́n látàárọ̀ pé òun fẹ́ bá mi sọ̀rọ̀ mo dẹ̀ ti jẹ́ kó yẹ wípé tí mi ò bá lo ọ̀sẹ̀ mi kan tán lọ́dọ̀ ẹ̀ pé mi ò ní ti ẹsẹ̀ bọ́nu yàrá ẹ̀ torí tí àyà bá ń tiro ògúngbè náà á torí àwọn méjèèjì ló sọ̀rọ̀ mi ló mọ ọkùnrin ká gọ́gọ́ bíi adìẹ tó jò pa wọ́n fọ́ ní gan orúkọ márùn lóòótọ́ ojú láàárín ọ̀rẹ́ òde inú orúkọ lóòrùn nítorí àṣe mo lè yọ aago yẹn síwájú kí n sọ one week every two weeks tó bá létí lẹ́gànnà máa gbọ́ tí mò ń sọ mi yọ sọ rẹ̀ sí kan tó lè ṣe. dalẹ̀ <laughs> dalẹ̀ má ṣe bẹ́ẹ̀ má lágbára ẹ̀ ṣùgbọ́n. Mm. All right, darling. Ah, darling, hmm? to a Ego. Ah, uh, my miss be miss Jella. Mm. This way. Okay. <laughs> this way. This way. This way. This way. This way. This way. <laughs> Hey, gbà mí ná. Kí ló ń ṣe tinú tó ń tó ń ṣe báyìí náà? Kó má jẹ́ pé nǹkan tó sọ láàárọ̀ ẹ ló fẹ́ mú ṣe yẹn o. Odidi ọ̀sẹ̀ kan wàá dá wa. Wàá wà pẹ̀lú òpònú yẹn mi ò lè gbà ọ́ láéláé kí n tiẹ̀ máa gbàrú kí n máa lájàgbẹ̀kọ kí ṣerú gorí ẹ̀ ló máa tọ́jú mi mọ́lẹ̀ nulẹ̀ máa fi hàn pé èmi ni bàbá lé nulẹ̀ bọ̀. bí tí mo rán bẹ́ẹ̀ ṣe mo fẹ́ mo ń set mood yẹn díẹ̀ díẹ̀ alẹ́ ni alágbára <laughs> gbàgbọ́ tí mo sọ fún mi. kí ni bọ̀bọ̀ yìí ń gbálẹ̀ kò fò torí ọlọ́run ṣé kò ṣe wọ́n. Ah, darling jẹ́ kí n lọ yọjú sí i ṣé bó ṣe ń gbálẹ̀ kù yẹn ó kàdà pé brain ló ti ń gbálẹ̀ ni. ṣe rí lélẹ́yìí tá a fi jọ bìlà bí dùn. kí ni ìwọ ọmọkùnrin fẹ́ ganan mo ní kí ló fẹ́ àṣìlóòótọ́ ni pé ojú kòkò tó wà lójú ọmọ ènìyàn kò sí nǹkan tó lè di àfiyẹ̀pẹ̀ ah nígbà tó jẹ́ pé aṣọ kan wà fẹ́yàn méjì ó tún wá ní kó fún ẹ ní àbọ̀ tiẹ̀ ṣé ó fẹ́ kó tútù ló pa ni. mi ò ní ó fún mi kókó ìyá mi látàlẹ́ títí dàrọ́ ọ̀la ni ló bá tán. kò yá ẹ ṣé wọn lè gbàrú ẹ ni mo ní ṣé o lè gbàrú ẹ wọn lè wọn bílíkì wọn bìyà ẹ jẹ́ kí n má jẹ́ kó yé ẹ ṣó tí ọ̀sẹ̀ kan ò bá pinnu lé ò ní ní àǹfààní láti fi ọwọ́ kàn mí hug lásán ò tó bẹ́ẹ̀ kí ló dé ṣé kápẹ́ńtà ni ó fẹ́ kàn mí pa ni. má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀. kí Yes. Kí ló ṣe tó fojú o? Kí ló bá ẹ sọ? Kí ló ṣẹlẹ̀? Bàbá yẹn kàn bá mood mi jẹ ni. Ṣé orí ń sìn? Mo fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní kí n má sọ̀rọ̀ fún wèrè tó ń ba mood ìyàwó mi jẹ́ ní píríọ̀dì ṣé èyí nílò ẹ kó máa ba mood ẹ jẹ? mo ṣe máa gbé bad mood yẹn kúrò lára ẹ̀ máa gbé good mood wọbẹ̀ sọ máa bá rè wa lọ ok díẹ̀ máa bẹ̀rẹ̀. ọkàn ọkàn mi gbọgbẹ́ ọkàn ẹ̀ dẹ̀ máa gbọgbẹ́ ni. sì fẹ́ mú mi jọ tí Goriola bá ti sùn lọ kó yọ wá sí yàrá mi kó tútù ìfẹ́ tó pa mí. ẹ̀hún ló máa pa ẹ́ tútù ìfẹ́ yẹn ló máa pa ẹ́ á ba yí ẹ̀jẹ̀ pátápátá. lórí fóònù mi náà. Ah, á ba yí ẹ̀jẹ̀ tí ò ní sàn mọ́ rárá rárá tinú tẹ̀ má bọ́dà ń tẹ̀ jẹrẹ àníṣe ọkọ lálẹ́ bí a sọ́dọ̀la alẹ́ mo fẹ́ mo fẹ́ lajú mi lẹ́yìn fẹ́ di kerosene. ṣé ẹ̀rù ń bá ẹ pé tó bá sùn èmi ayọ̀ lọ́wọ́ bá nínú yàrá ni. Ah, ah, ó mọ màá sùn kí n lè recover kí n lè replenish nǹkan tí máa ń ṣe nìyẹn mi wàá lè sùn kó wá di pé ìwọ tẹ̀lé má yọ lọ́nà bọ̀ kó n wá wá kó wá kó wá wọ́ ẹ kó wọ́ ẹ lọ nígbà tí n bá ti sùn no no no no má wọrí. Ah! tìbọn náà ti jó jù ó yẹ jà ṣe wa. ìwọ fèrè ilé gbogbo ẹ̀ ọ̀la mm. alẹ́ yìí o ìwọ ṣáà ìwọ lè sùn ìwọ lè sùn lẹ́nu. Okay, um, mo fẹ́ lọ bathroom. Ẹ lọ, òun náà bẹ. Títà. O ò ṣe má fi nǹkan burúkú bá mi ṣeré. Ẹ́ <laughs> agbèmí lẹ́mi gbóná. Ọjọ́ wo. Mo tún gbé tuntun dé. Mo tún gbé tuntun dé. Mo gbára mi ìdè. Mo gbára mi ìdè. Ènìyàn yìí ìwọ iyọ̀ yíyọ̀ irin yé èmi iyọ̀ yíyọ̀ yíyọ̀. mo tún ń gbé tuntun ní. ọba ara mi ìdí. mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ilé. mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ilé. yé iyọ̀ yíyọ̀ irin yé. gẹgẹgẹgẹgẹ ìrọ̀lẹ́ pa. ọ̀dà kí ló tún gbé wá. <laughs> ó yá jẹ́ kí n gbọ́. Ah! mẹ́wàá ń bẹ. kí ni ìṣẹ̀lẹ̀. ṣe fẹ́ gbọ́ kí ah, àánú yín mọ̀ ń ṣe mí. kí ló ṣe mí. n bá ti rántí pé inú dẹ́kunmágolo lẹ̀ ń gbé àánú ah, yín mọ̀ ń ṣe mí gan. ṣé omi wa wà nù kété ni tí ń gbénu dẹ́kunmágolo ní tí bá ń ṣẹlẹ̀ gangan ó ní kó o sọ kí ló ṣẹlẹ̀ náà. Ah, ìròyìn ọ̀tá àfojúbà ṣé tó bá ṣe pé inú dẹ́kunmágolo kọ́ lẹ wà hmm. ṣé kò yẹ kẹ́ ẹ mọ̀ tí ń ṣẹlẹ̀ lálẹ́ àná pẹ́rẹ́rún wàláì pẹ́rẹ́rún. mo sọ náà èmi náà sọ ilé iléjọ́ àbí. ilé yín ni ó jóná ẹ ṣe é fẹ́ gbọ́rọ̀ ni àbí mọ́ ọ lọ. kí ni mo fẹ́ gbọ́ ọ̀dà jọ nítorí ọlọ́run mo fẹ́ gbọ́ ọjọ́ jẹ́ john six kí ni ìṣẹ̀lẹ̀ náà. Ah, bàbá lé sọ̀kì sọ̀kì ah. sọ̀kì sọ̀bọ́lá. Ah! mo fẹ́ gbọ́ ṣé bí ìgbà tó yẹn ju doro sínú kànga tó fẹ́ fa mi jáde àbí oníṣekúṣe ni yín. èyí kí ni ìṣẹ̀lẹ̀ kí ló kí bó ló ṣe dìjà náà. ah lálẹ́ àná mọ̀ ni eh. mo ní wọlé kí n lọ rèé sùn. alẹ́ àná sì ni ti bàbá wo nígbà tí bàbá lé ó bẹ̀rẹ̀ hmm, wàhálà so ní í ṣe tò ní í ṣe tò nígbà tí mo sì rí i pé wàhálà ń ti pọ̀ ju ẹ̀mí tèmi lọ mo yá wọnú yàrá mi lọ wì mo délẹ̀kùn mọ́rí ni ọlọ́mọ jẹ́ ń dáràn kó máa lọ fi kanra mú mi. mi ò ní jẹ́ kanra. ọ̀hún àárín nǹkan kan mọ́ èmi ò rí nǹkan kan. o ní làákàyè ara ara bíi ti wulẹ̀ kó mú un ní làákàyè rárá rárá rárá ah èwo ni ti èwo ni ròyìn ìdajì ní gbogbo tó sọ kalẹ̀ yìí tó jẹ́ pé ó ti tó part one and two fíìmù lẹ̀ kí nǹkan bọ́dì ẹ̀ǹdì rẹ̀ lásán ni ṣé ọ̀wá ń rí jù bá ń lọ. kí ló tún kù. kò dáa kéèyàn máa bá òkòònù tu ọkọ̀ pọ̀ rárá rárá rárá rárá kò yẹ kéèyàn máa bó òkòònù tó pọ̀ rárá ah lọ́dún gbogbo tó gbé wáyìí kó o wo four disc fíìmù yorùbá fíìmù gan èèyàn gbọ́dọ̀ rí ìparí ẹ̀ bó ti ń lọ kó gùn tó bó ló ṣe fẹ́ gùn tó ọlọ́ọ̀lọ́ ọlọ́ọ̀ tilẹ̀kùn mọ́rí kí wàá ní tó wàá gbé wá. mẹ́bí tó bá dọjọ́ mi n ò ní n ò ní n ò ní wá mọ́. ó ló ṣe ni tó bá wà kó bá wà mọ́kọ́ mọ́ wà mọ́ tó bá wà mọ́kọ́ mọ́ wà mọ́ ẹ̀rí kí ni. bó nínú yóò ṣe máa dùn ó ti sọ lọ ó ti sọ bọ ó ti sọ lọ ó ti sọ bọ tí mo ti wò pé yóò kàn ti ẹ̀ bá fíìmù débi ń ta mí o ìrò mi <laughs> dókítà ọmọ jà rọra ṣe ń ta o irun mi dókítà ọmọ jà rọra ṣe mọ̀jà pàdé mọ́ o ìwọ lórí ibú yìí. what's going on kí ló dé tí àwọn client wa ṣe pọ̀ tó ní reception bẹ́ẹ̀ by the way ṣé màá fi Mr. Tokunbo Ọláòfẹ́ jáwòdì where is he. he's on assignment to Abuja ma. on assignment. yes ma. oh okay tí tòkunbọ̀ bá tẹ̀ sílé ṣé ìwọ ò attend sí wọn ni. kò sí bí mo ṣe persuade wọn tó ṣùgbọ́n ó kọ̀ wọ́n ní pé èèyàn gan làwọn fẹ́ rí hmm. bẹ́ẹ̀ ni mà. wá ṣé mo book appointment pẹ̀lú any one of them àbí ṣé book appointment pẹ̀lú mi lẹ́nu. Eh, actually ma kò sẹ́ni tó book appointment pẹ̀lú yín ṣùgbọ́n wọ́n fi àkíkọ́ rí pé ọ̀gá làwọn fẹ́ rí àdẹ fẹ́ ṣẹ̀wọ̀n òun la fi ní kọ́ dúró dè yín má bínú so tí n travel wàá dúró dè mí àbí anyway máa kún wọlé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. inú mi ń dùn gan-an ni sọmọ ìjáde ìṣàwọṣà kan jẹ kókàn jẹ bíi pàjáwìrì mo dé láìpẹ́ bẹ́ẹ̀. ẹbí mi náà kọ èmi àti ẹ. Ah. mo ló dà ẹ dúró ẹ dúró ẹ dúró. ojú la rí. ń bọ̀ ń lọ kí ló dé tó wa. kí ló dé yín wọ àǹkó ń bolo dà. anyway sórí òde tá à ń lọ yìí hmm? kò kàn ẹ́ suddenly ni kì í ṣọkan mo plan fún. suddenly báwo tí kò bá wà suddenly ẹ níwọ̀n ẹ níwọ̀n kankan ẹ níjọ ṣàǹkó ra àwọ̀ tiẹ̀ lọ́tọ̀ ó ní àwọ̀ tiẹ̀ lọ́tọ̀ ní bọ́sẹ̀ ń kọjú but ilé yẹ plan ẹ ni ẹ ti plan ẹ pre-planned arrangement ni so kò possible kó sọ pé ó kàn ṣẹlẹ̀ suddenly ó gbóyìnbó kí nǹkan tó wà sudden àti nǹkan tó tó wà planned. mo ní kò kàn ẹ tó bá kàn ẹ máa pè é. báwo ni o ṣe ní kàn mí in the first place èmi ni bàbá ilé tó yẹ kí n máa kọ́kọ́ bẹ jáde mo á tún rò pé kí n má ṣe àdánìkan jẹ pé káyìn kápọ̀ yẹniyẹni wá ní òun nìkan ló máa tẹ̀lé lọ for what ṣé kí n tó máa ṣe tó máa ta mí lára nìyẹn o Tinúọlá ó máa ta mí lára gan o fi mí sí place mi nínú ilé àti bàbá ilé yes ṣé jẹ́ kó máa mọ̀ pé èrìgì mi ló kọ́kọ́ mọ̀ kó tó mọ eyín ẹ̀ kàtàkàtà. ok ṣé bẹ́ẹ̀ méjèèjì ṣe jẹ́ sí mi ẹ̀tọ́ mi ni láti tó lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ kí kọ̀ọ̀kan má pàkan lọ lára. ò ṣe jẹ́ kó tiẹ̀ wá jẹ́ kó yẹ e dáadáa kò yẹ ẹni sórí èrìgì tiẹ̀ torí pàtàpàtà yẹn òun ló ń jẹ́ kí akokoro wọnú eyín òun ló ń kó bá eyín pẹ̀lú akokoro èrìgì òṣìṣẹ́ yẹn ni. a ní pẹ́ dé. so lọ́rọ̀ kan èmi ò bá mi lọ sí àbí. no worry next time ṣùgbọ́n. èmi next time. Eh, um, um, um, èmi ò ń jìmídénú àní tiẹ̀ sí kàn sọ fún mi kí ló fẹ́ kí n bá ẹ̀rà bọ̀. kìló àbúrò sẹ̀ǹtì ni ọkọ̀ dàá mẹ́ta ó lè rí orí ahun wa. darling ó yá ó yá. orí ahun. let's go. orí ahun. wọ́n á ro orí ahun fún ẹ. orí ahun. ẹ máa lọ o mo wá wọṣọ for nothing àbí ok ẹ máa lọ o ẹ máa lọ kò sí wàhálà ẹ ríran wò mo máa sọ fún yín pé ẹ máa ríran wò ẹ rò pé rere ni tẹ máa ríran tẹ máa ríran ó fẹ́ẹ̀ dé tó ń ṣe ẹ̀ríran Tebo. Sá. Báwo ni jọ? Wá wá wá jọ. Jọ bá mi gẹ̀tù gbẹ̀ngbẹ̀ mi nísinsìnyí. Wá mi yí dèbò rẹ̀. Aṣọ máa wọnú mi ni àbí kí ni tuma yẹn? Rárá sá. Fẹ́ sàmì kẹ́yìn. Ọba ń tẹ́bẹ̀ẹ́tì fẹ́rẹ́sì. Kí n lọ tẹ́bẹ̀ẹ́jì? Bẹ́ẹ̀ni wámi wámi ṣé kò rẹ̀ ṣá. rárá sà. ara ẹ̀yà. bẹ́ẹ̀ni. o ṣì èrè. rárá sà. ó dá ẹ lójú. bẹ́ẹ̀ni. now mo di ojú mi kí n tó là á báyìí mo fẹ́ bá omi yẹn wájú mi. wámi lọ́ba ń fẹ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ rest. ee. Eh. kan tí mo sọ bẹ́ẹ̀ ni kò ṣe o lọ tẹ́ bẹ́ẹ̀ yẹn fún mi sìn kó tó rí jà mí tó ti yẹ. Eh tí o bá kú omi tó wà yẹn ah. níbi tó wà yẹn ilẹ̀ agajù ẹ lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ilẹ̀ asigini ilẹ̀ agajù ẹ lọ. wọn náà Goriola kí ló máa ń ṣe ẹnu ah, o ṣe jẹ́ ká sọ bí ayé ṣe rí fún ẹ kó mọ bó ṣe ń lọ kí wọ́n rò pé ó ń rọ̀ nínú ilé so ìwọ mọ̀ pé parliamentary system ló ń rọ̀ nínú ilé in which case ta ni wọ́n rò pé ó jẹ́ head of state tani ni otu arúgbó jẹ́ head of government nílé <laughs> To bá yí ẹsẹ̀ mbẹ̀ yẹn àbí orí ẹ bọ́ sódì fún ẹ ni government student má làágùn jìnnà ṣùgbọ́n sórí inú ilé yìí ní sùúrù kínní kan tí mo fẹ́ kó yí ẹ tí ò yí ẹ mo ṣe wàá gbà ń sìn pé kò lè yí ẹ màá wá tó fún ẹ ní ẹsẹ̀ sẹ́ǹsìn sórí parliamentary system là ń rọ̀ nínú ilé yìí ìyàwó wa òun ni head of state òun ló fi jẹ́ pé gbogbo àwọn ceremonial functions yẹn òun handle ẹ̀ èmi ojú la èmi ni head of government kan tó já sí ni pé executive power tó wà nínú léyè mi mo ní gbogbo ẹ̀ so anything tí bá sọ kò yẹ kí wọ́n yiri ẹ̀ kò yẹ kí wọ́n ágì rárá o gbọ́dọ̀ gbà ní so ìwọ mo ṣe ń wọ yẹn lọ tẹ́ bẹ́ẹ̀ fún mi mo fẹ́ sùn. o tó bẹ́ẹ̀. Ah, ah màá ti màá nù ẹ ní àná màá nù ẹ jù màá nù ẹ jù mò ńlá tó fi cut mi ìtí òyì ẹ ó pọ̀ jù ní tó yẹ lọ ṣé wọn pé inú ilé yìí ẹni tó jẹ́ symbol of unity òun ni Tinúọlá òun lè ló láṣẹ nínú ilé lẹ́yìn anybody ò láṣẹ now òun là ń gbọ́ sí lẹ́nu so òun ló dúró gẹ́gẹ́ bí kíní o president inú ilé yìí sọ̀rọ̀ mi ti yẹn sí so lẹ́yìn ẹ̀ kò tuntun ní àṣẹ mọ́ lẹ́yìn bébí ṣe wà nù lé tí mo ṣe wà nù lé yìí o lẹ́yìn sọ̀kan lẹ́nu náà my friend lọ bomi wá fún mi lọ bomi wá fún mi. lọ bomi wá fún mi. ògbọ́rọ̀ ni. ẹ dákun ẹni sùn. lọ bomi wá fún mi. lọ bomi wá fún mi. tó bá lọ bomi wèrè kọ́kọ́ nù lé. tí o bá tó bẹ́ẹ̀ o bá bomi fún mi tí o bá lọ bomi orí burúkú wá síbi ẹni ọrùn ìyẹn tó fẹ́ mu ìwọ tó mu aha ẹ lọ́rùn bọ̀ lọ́pọ̀ mọ́sí ti wọ́n bá ẹ tó bá tó fa lọ tẹ́lẹ̀ fún mi nínú ilé wa rọ o. tanu ah, bá mi ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ṣé dáadáa lè dé ah, bá ti ń bi nínú ọlọ́run ló yọ ọlọ́run ló yọ mí ọlọ́run ló jẹ ẹ dé o. Ah. kí ló dé ẹ sọnù ilé mi di ilé ẹyẹ ìdádá ẹ bẹ̀rẹ̀ sí hóhó yọ̀wọ̀yọ̀ kí ló dé. ẹ jókòó ẹ jókòó sí ibà yìí. tú lélẹ́yìí ṣé ọ̀rẹ́ yìí. ẹ jókòó ṣé ẹ kó àga wá láti ilé bàbá yín ni ń pé tírí síta ẹn dọ́bù síta ṣé ẹ gbá àpótí lọ́gbẹ́ ń bọ̀ nù lé ni àbí rádà àdó òsì wo lélẹ̀. tẹ́tẹ̀ẹ́ bàbá yín lè gbé wá rádà àdá òsì ẹ jókòó. kí ló dé dọ́dí pé ẹ wá sọnù ilé tèmi di ilé ẹyẹ ẹ̀gá tẹ́ sí hó gbàgbàgbà kí ló dé. ẹ máa ṣeun bá mi ọlọ́mọ ní jẹ́ kí ti yín bàjẹ́ dáadáa yín ò ní bu àjẹ́ o. má fi ẹ̀nà bá mi sọ̀rọ̀ kó o sọ ohun tó ṣẹlẹ̀ gangan kí n gbọ́ ni òun sẹ́ni kó fi ọ ṣe. ẹ ṣeun àwọn dádì sì wà ní. àwọn ọ̀nà dádì sì ló ṣẹlẹ̀. jẹ́jẹ́ mi mò ń lọ mo fẹ́ lọ ra nǹkan tá a fi dáná o bí bá bàbá kékeré ṣe pè mí nù wọ́n bá ní lọ bomi wá ìgbà tí mo sì ní kí n padà sẹ́yìn kí n lọ bomi wá bí bàbá àgbàlá àgbà náà ṣe tún pè mí nù wọ́n bá ní lọ lè tẹ̀ bẹ́ẹ̀. Ah, ewu bàbá kékeré ewu bàbá àgbà. àwọn ni bàbá kékeré àwọn bàbá àgbà. ṣé ìyá yín náà lọ sáàmì sí ẹ báwọn àti rí inú bá mi ò bá ti ń pè wọ́n nu lẹ́nu o. à ń gbọ́ o. nígbà tí mo sì ní lọ tẹ́ bẹ́ẹ̀dì ṣé bí n tá a mọ̀ ni pé àràbà ni bàbá ẹni abálágbà ni bàbá mo bá ní lọ rèé tẹ́ bẹ́ẹ̀dì ọ̀hún o kí n sì tẹ́ bẹ́ẹ̀dì tán kí n bomi fáwọn wàláì bá mi ẹ̀yin lọ́lọ́run fi ṣe gàrí tíra mi lónìí o wàláì wọ́n pò mí nú pọ̀ wọ́n pò mí nú pọ̀ kódà jẹ̀díjẹ̀dí mú mi ní kíákíá bó ti rí nu o. sá àmì o àmì àmì àmì àmì àmì. ẹ ṣeun. òun gbẹ́sì ń gbẹ mí ṣé ọmọ pé òun gbẹ́sì ń gbẹ mí. ọmọ sí o ọmọ sí o ẹdọ ṣé ọmọ lẹ́yìn báyìí ṣé èèyàn ni yín. Ah atókùmọ̀pù àmọ̀nà ọ̀run má lọ nìyẹn o ah, ẹ̀yin aláìlójútì bí ẹja àkótẹ́ nìyí tí wọ́n fi nu àìsí fòsù mẹ́fà tí ò tún díjú tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ gbọ́dọ̀ tọmọ ẹ sọ jáde ń gbòòrò ẹnu bí ṣe ń rùn létí ojú sì ń bá mi tì pé àǹkó kan gbẹ láàrin èmi àti yín pé ẹjọ́ pé sọ́kùnrin lẹ́yìn ọkùnrin bá ń gẹ́ tí ń hewédú ẹ wọ́n sọ̀rọ̀ ogún nínú ilé ọmọ tèmi ẹ wo bí ẹ sọ kíní kan fún yín o ṣé ẹ ti nu ọlá tẹ̀ ń wó kò kọ àbùtí gbogbo mọ̀lẹ́bí mu ni o kò gbọ́dọ̀ fọ́ o tí mo ti ẹ̀ ń sọ fún yín kí mo ń sọ fún yín pé gbọ́dọ̀ fọ́ torí pé rárá fi nnata ná gbogbo orú wà tẹ́ ń wí nígbà yìí gànrìwò gànrìwò méjì báyìí tẹ́ bá rí pé ẹ̀ ń danú lérú mi ò ní ná ẹ ti ẹ̀dùn náà ẹ wá níbo ni olówó orí yín gan lọ. ara ṣe tinú ó lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́. ṣé ẹ ti ń ṣàgẹ̀ fún ọ̀nà ńlá kọ́mọ́ lórí. kẹwọ́. wọ́ kí ni mo náà ti ń fún ọ lóúnjẹ ó ṣe wọ́ tí ọba máa fún ọ lóúnjẹ ọ̀hún báṣẹ́ tó ń jẹ́ ṣe láàrin hmm. àbọ̀ kò ń jẹ ara ni tí irun kún mọ́ ọ lórí tí èbá rẹ̀ pé fún yín lóúnjẹ tó ti rù dáyé pé ẹ̀ lè jà tí ni nǹkan méjèèjì ẹ̀ débi bá pọ̀ mọ̀ pé nira lọ́jẹ́ kí lẹ́yìn bá ká tó pẹ̀ kí n gbọ́ mami àẹnu ẹ ń jẹnu ọyẹ adágbárí pé mami kí n gbọ́. mami. kí ni mami ṣe. mami lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́. o tún lo owó fún. ẹnìkan ni ọ̀rẹ́ ọ ni ẹnìkan bí èèyàn mẹ́wàá ni. wọ́n lọ ráwọn ọ̀rẹ́ wọn. má fi apá sọ. So apáàdọ̀ gbọ́dọ̀ kú mi ọ wà ẹnu ni o fi sọ fún mi ẹ́ wọ́n lọ rí àwọn ọ̀rẹ́ wọn tó bá ti dé kẹ́ ẹ sọ pé mo ní kó fojú kàn mí ẹ gbọ́ ẹ lọ sílẹ̀kùn fún mi ẹ̀yin méjèèjì ẹ̀yin méjèèjì kẹ́ ẹ lọ sílẹ̀kùn fún mi lẹ́ẹ̀kan náà ẹ dìde bá pọ̀ kẹ́ ẹ lọ sílẹ̀kùn fún mi. nígbà dáadáa òsì ń bá a ká kó lè lọ sí ẹ̀fọ́ mọ́ra ayọ̀. a ti ṣe. ẹ padì padà ọwọ́ yìí papọ̀ bẹ́lẹ̀ kan náà ni kílẹ̀ ń bá ká ẹ̀dúró kí ni débẹ̀ kẹ́tọ́ sí kílẹ̀ ń bá ká ẹ̀yẹ sí kí ojú tó bá fi lè wọ́n bá ba ẹ mẹ́wòó mi yá yí báyìí ẹ̀yẹ sí tán ẹ sí dáadáa àbí mọ̀sán wájú wa bá yín lọ ní gàdìgàdì òsì láti ẹkún ó àwọn múnibú ni ẹran bí yẹ nígbà ló máa ń mú wọn bú ọkọlà gbogbo ọpọlọ ẹ bá abẹ bàtà ló wà ṣé àgbọ̀sọ̀ bàbá yìí ni gbogbo ìyàwó tó ní àwọn náà jọba lórí ẹ̀ àwọn máa ń nọṣẹ́rẹ́ ni o. èmi mọ̀ èmi mọ̀ ṣọ́kẹ́ mo ti mọ̀ ṣáájú. ewo àwọn gbogbo àwọn ọmọ tó ń bí àwọn jàrá àbùkà níbi rà. dára dára dára dára dé dé ọmọ tó ọjọ́ mi tó bá wá a máa fi iná sẹ́yìn bí ìjàpá ti bọ́ gbọ́n kí iná gbé. iná gbé ah, ah, ah, ìjọ́jọ́ tó bá ti wá kò sí ìjà láàrin mi àti. no no no no no. a máa rẹ for life. yes yes yes. iná ló máa pa iná ló máa pa iná ló máa pa iná ló máa pa bí iná pa máa pa fún ara mi kọlà dáadáa múnibú ni a máa yẹ kí wọ́n máa àwọn kọlà. mo drink jàre. God bless you. kí ló play lẹ́kọ̀ọ́ yẹn. Um, no ma ah. hmm, play me ma play uh. ma play me ma play me. as today today na be today i ma play. aunty hmm? ẹ máa ń ṣe àṣìṣe kan àṣìṣe jọ irú àṣìṣe wo nìyẹn. ẹ ṣe ewu látọjọ́ táláyé ti dáyé nílẹ̀ adúláwọ̀ títí tó fi dé ọ̀dọ̀ àwọn aláwọ̀ funfun àǹtí ibo lẹ ti gbọ́ rí pé obìnrin kan ó kó ọkùnrin gidi gbà méjì sílé rí. àbúrò tí mú yé mú tó fi làágùn. <laughs> àǹtí ṣẹ̀rí torí àágùn káàgùn tí mo ń ṣe yẹn gan ló ṣe ń pe onímúnika ẹ wò wọn lè má lè sọkàn yín lójú ṣùgbọ́n etí tèmi ò dí sí i kó di bá a lè gbọ́rọ̀ òun la ṣe ń sọ̀rọ̀ ẹ̀ létí ọmọ ẹ̀ tí bá wá ti torí orí tẹ̀ ń ṣe mi tí mi ò bá yín sọ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ tẹ̀yìn ò bá bí mi ọlọ́run ọba máa bí mi. àbúrò já mi lórí ọ̀rọ̀ yẹn já wá nǹkan mi sọ. yes torí pé mímọ̀ ẹ pé àwa méjèèjì ò lè máa ronú bákan náà dúró náà ṣé àwa obìnrin adáhùn ni àbí a ọlọ́run lọ́mọ pa ó ṣe wá jẹ́ wípé àwọn ọkùnrin ló ní àǹfààní láti fẹ́yàwó méjì mẹ́ta àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ah, táwọn mùsùlùmí bá máa wí wọn á ní mẹ́ẹ̀ lọ́lọ́run wí bẹ́ẹ̀ ni ọlọ́run tó sọ mẹ́ẹ̀ yìí ó jẹ́ kó yé wọn wípé tí wọn ò bá lè ṣe déédéé láàrin wọn kan fẹ́ yọ̀kan jọ méjì péré lèmi fẹ́ o just two péré ni mo fẹ́ tí mi dẹ̀ tẹ òfin ọlọ́run mọ́lẹ̀ mo dẹ̀ ń ṣe déédéé láàrin àwọn méjèèjì ah, ah, kí ló wá dé nǹkan tó bá wọ ẹlẹ́nu ni kò fẹnu sọ i don't care hey please àbúrò àbúrò as long as i'm happy doing it eh? i don't care about any other person. Hmm. gbogbo ẹ náà ah. hmm. mo ń bọ̀. so kí ló ní ká ṣe sí ọ̀rọ̀ máa ń gbọ́ ẹ. sórí èmi bìlí pé tí àwa méjèèjì tá a bá lè máa lẹ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kí ọ̀rọ̀ tá à ń sọ kó lè máa yíra wa tá a bá ti reach agreement àwọn bá ṣe máa dì pẹ̀lú ìjọ tiẹ̀. Ah, sórí nǹkan tó sọ yìí gẹ́gẹ́ ah, bẹ́ẹ̀ mi náà ò ní àìdí àtẹ̀mí àmọ́ ìwọ làyà mi ń jà fún. Ah, torí mi mọ nǹkan tó wà nú ẹ mo bẹ́nu ẹ ṣe bò sí èmi tó ń wo èmo burú ìrònú mi ò dáa kò sí nǹkan tó máa ná mi tó bá wá sí ìbàdí ọkàn màá mú oògùn ìyàgbẹ́ tó lágbára gan màá fi sínú drink fún i'm telling you kó tó láti main building dẹnu géètì àti àgbélẹ̀ mẹ́wàá ó máa stop láti wá sí ìbàdí ọkàn tó bá ti ń faint tí ó lè gbẹ́sẹ̀ mọ́ tó lè gbé amọ́ láyé ẹ̀kọ́ nílé but mo gbé àti máa ṣe kínní ẹnu ẹ lè máa bò àlùmọ̀sán káàkiri goriola ni o kìnnìkan kìnnìkan mi ì dẹ̀ wàhálà máa ń dá ṣe nǹkan mi jẹ́jẹ́ ni máa ṣe underground máa ṣe tí ò ní sí wàhálà ọkàn. a lè ṣe ń sọ̀rọ̀ báyìí torí kárí ká ló mọ̀ mí dáadáa ni ká ló fàyè lẹ̀ ká múra wa dáadáa ni torí ìjà tá à ń jà ni ò jẹ́ ká mọ̀ wọ wa bọ̀ tèmi tó ń wo mo burú jù ẹ lọ ah. ìdúró mi àti mo ṣe ń wò gan àtàwọn oúnjẹ tó máa wù mí jẹ ó sórí àìdí àtẹ̀mí ni lórí ó lè jù tẹ lọ wọ́n fẹ́ fún ní nǹkan tó máa mu tákàn fi máa yàgbẹ́ o lè má ṣe ojú ẹ pé wọ́n ló fún bọ́ tèmi máa fi ojú mi hàn báyìí apanidúró ti lè mi bẹ́ẹ̀ ni máa dúró ti báyìí máa mú ìgò àbí àbí àbí àdá máa dẹ̀ gé ọrùn ẹ̀ máa pa ó máa pa ó máa rí mi pé ìgò lèmi fi gbà wọn bọ́tọ́ máa gé orí ẹ̀ orí ẹ̀ ò lè rí mi mọ́ ó ti kú ó máa pa bẹ́ẹ̀ ni má sọ̀ àwọn ò ní sọ bẹ́ẹ̀. má sọ. ẹ tí n bá pa tó bá fẹ́ sọ mo lè pàwọ́ náà ni kò ní da bẹ́ẹ̀ kò ní da. ọ̀bùrú jù mí lọ. àmọ́ burú mo burú iná dẹ̀ mọ̀ má bẹ̀rù ara mi gbà mí tí mo wúra mi níbẹ̀rù ara mi yìí ọ̀bọ èrè. tinú ọmọ. kò lè mọ mi ní fi yẹn hàn náà. Ah, tó bá ṣe yẹn èmi á sọ o bóyá kó mo ti máa pa mí ni màá sọ náà mi ń pààyàn. ẹ kò sí wàhálà orí tàbátì lè àgbé pípa mo lè bẹ agree fífi nǹkan sínú kó yàgbẹ́. tìyẹn ìyẹn bẹ́tà náà yẹn da ìyẹn jẹ́ drink up to our plans. Really? no no no no no no no no ah, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi ì fi nǹkan kan sínú drink ẹ yes look o. Oh. mu mu mu mu. o oh, believe me. ah mu. Oh, believe me. <laughs> Hey! <laughs> Oh, ẹ gbé mi ah, ìwé hmm. gbé me. ló ń fẹ́ lọ sùn. o ní sùn àá máa dúró dáadáa ìsìnkú yóò àkọ́ lọ lo àpò kan lẹ́dígbẹ́ kan. àjọkẹ́ ń tàbùrẹ̀ ní màá fojú mi rí nu. àjọkẹ́ báwo oh, ni darling. báyìí ma. pẹ̀lẹ́. yes ma àwọn ọkọ yín kọ. àlàáfíà ló wà. báwo gbogbo nǹkan. adúpẹ́ ma. <laughs> wá sọ fún àǹtí ẹni tó nígbà tí mo ní lọ́mọ ń béèrè lọ́wọ́ mi pé táǹtì rẹ ọ̀ràn mi sí ọ ẹ̀ẹ́dẹ̀jọ́ ríra yín o. owó tẹ sọ pé máa fún mi ẹ máa mm. gbàgbé mi o mm, àwọn aṣọ tẹ nípa ẹ máa rà náà mm, ẹ máa ràn bàbá mi sí mi o. mo ti gbọ́ mo ti kẹ tó lọ kẹpẹ mi o. mo ti gbọ́ máa pẹ̀lú mi ẹ ṣe lè. àdàkẹ́ ọgbọ́n tó sọ parí èmi ni ká máa ràn mi sí ọ mo gbọ́ <laughs> ẹ abetí lójú kára bẹ́ẹ̀. ẹ tẹ̀ dúró náà nǹkan tó ń bí mi ṣe fẹ́ bára kọ́mù ni. yàtí kò sì béèrè owó kọ́mù lọ́wọ́ mi lóòótọ́. <laughs> kò lè béèrè lọ́wọ́ yín ó ní bó ṣe máa ń yọ síra wọn. owó mi náà ní ìmọ̀ ara gbogbo ẹ̀. àbí. ìdọ́gba sí ibi ń jọ kàn mọ́ra lọ́jà pé kó ṣe bẹ̀ ilé o kó ṣe kíní kankan tó bá sì bá mi sọ̀rọ̀ lórí fóònù. ẹ japara ló rà inú mi ah bọ́lá mi ìlú rẹ japala ìgbà tí mo dìbẹ́ mi bá rí pé japala tí kò máa pálámẹ kó lọ. Tinọlá dákun má jà fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọkọ rẹ̀ mo fẹ́ sọ fún ọ bàbá ilé àti bàbá wo wàhálà àwọn ti fẹ́ pọ̀ mo ń lọ bí ní blọọkì ni màá wò pé kí n tiẹ̀ lé o mo ṣe àwọn olóyè mo bá dá wọn ní mo bá páàkì lọ́rẹ̀ẹ́ mọ́ni ń gbò ní ah, kò sí bus stop níwájú ilé ọmọ mi ìwọ kọ́ ẹ̀ nígbà mo débẹ̀ mo sì gbé báàgì mi rè mo retí kí wọ́n pé mo wá rí pé wọn ò pèrò ìgbà tí náà máa gbọ́ báyìí mo kàn rí pé ariwo sọnù rẹ̀ mi ah, ah, kí ni lè mo sá wọlé torótoró ọ̀sá má bínú bàbá rẹ̀ ìgbà tí ń wọlé lọ́ọ̀kan lóòótọ́ ariwo kọjá bẹ́ẹ̀ ah, wàhálà ní olórogún o wọ́n sì orogún débi pé ẹ̀yẹ́ mọ̀ pé orogún yìí bẹ́ẹ̀ fi hàn lọ sí kọ́ọ̀sì ẹ̀ ni kí ni wọn ò sọ tán wọn kọrin èwe mo lè jó lórí agolo ìkan ló lè jó lórí gíláàsì ẹ bá jó lórí gíláàsì ẹ lè ba gíláàsì ọmọ mi jẹ o ọkọ yìí mo sọ mo sọ mo sọ wábi wọ́n sọ̀rọ̀ fún wọn tí ìbá ṣe pé indian ṣe fún wọn ò lè ṣe ìbá ti lé àdánù tó dé wọn ní sẹ́ǹsì ẹ̀ràn ó lè ti jẹ́wọ́ fún èmi ò pé wọ́n pọ̀ fún mi o mo ní ń sọ fún ẹni tó jù mí rí nù tó mọ̀ pé dèbò ni ó sọ fún ọ. torí mo á rò pé bọ́rọ̀ ẹ̀ ṣe ń lọ yìí ń sọ láàrin ara wa o ọlọ́mọdé ayé láboró ẹ̀yẹ́ mi máa ń ní àtàtàkì ojú báyìí lọ àbí kí náà ìbò ńlá tẹ́tí máa ń bọ̀ kádíákà rẹ̀ sí àbí nǹkan bí kò bá ń lọ ní pọ̀ pọ̀lọpọ̀ ní olórogún báyìí náà ni nígbà táwọn ọkọ rẹ̀ ọba fi ọlọ́kàn daddy, edema dẹ̀ máa wo mo ti fẹ́ wá rí yín lórí ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ kẹ́ ẹ lè because ìjà wọn tẹ̀ ti tójú sú mi nulẹ̀ èní ẹjọ́ ọ̀la àròyé ni wọ́n dẹ̀ ní èèyàn kì í kí ẹsẹ̀ bodò kó má kígbe òtútù. kò tètè. inú dẹ̀ mọ̀ pé ìnìkan mo ní gẹ́gẹ́ bí bàbá. àtọ́lọ́hún. ah ewu gbé tètè ó ti tójú sú mi. àpò àṣù ọdẹ oṣù ìhùn àpòjá sọ fún ti pẹ́ ní ìmọ̀ pé ọ̀gá ti ń ṣàkíyèsí ṣé oorun kan wọ́n máa ń jà sí lọ́dọ̀ rẹ. wọ́n ń jà sóorun ifá gbogbo nǹkan pátá náà máa ń jà sí. wọ́n ń jà sóorun hmm. ah, àpòjì sọ fún mi ni ṣé bí àárín ìbá ti pọ̀ ní ìbá sọ̀rọ̀ ká méjèèjì mọ́ wọ́n mọ́ ọmọ lẹ́ẹ̀kan náà. kí ni. ṣe lẹ́ẹ̀kan náà. ayé ń ṣe bẹ́ẹ̀. àwọn mẹ́tẹ̀ẹ̀ta. ṣé bí ayé ìgbàjà ẹ̀yin ọmọ àṣẹ tí ń ṣe bẹ́ẹ̀ tó bá ń gbọ́ tẹ́ ń pé tú sọ̀m èbò kọ́ ló kó èbò wa àwọn ọmọ wa wọ́n kiri ètì ẹ̀ wọ́n máa ṣe tírí sọ̀m wọ́n máa ṣe fọ́ sọ̀m. fọ. ẹ obìnrin kan láàrin wọn. obìnrin kan ọkùnrin mẹ́ta. ẹ. ah ṣó fẹ́ pa ni. ẹnu laka ọkùnrin mi máa ń jà kan fún agbára mélòó la ní abóri sọ yún fún mi ti pẹ́ ni màá ti ní mo mọ sáàrin wọ́n máa pẹ́ sí. ọ̀ pé yín obìnrin náà ó ti sàkíyèsí pé bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ pé ó rí pé tẹ́ ẹ bá ń ké tẹ́ ẹ bá ní pé kíní kan ẹ̀ ẹ̀ ń dẹ́ ẹ mọ́ ni wọn ò lè pàkọ́ lékù ayé ìgbà tí a ní pé ọ̀nà kan láti máa ń bóbìnrin lájọṣepọ̀ ayé ìsìn àmọ́ àti ìrìn bẹ́ẹ̀ wọ́n tẹ̀ ti discover oríṣiríṣi ọ̀nà lára obìnrin gan gbogbo abíyá báyìí ọ̀nà ni tí wọ́n bá ṣe báyìí wọ́n bá kó táyé kàn báyìí tí wọ́n fi ọ̀pá sáàrin ọ̀nà ni kò síbi tí wọ́n lò wọ́n á tún máa lẹnu wọ́n wáyé tí wọ́n máa ṣe báyìí pé kí ni irinṣẹ́ búlọ́ọ̀kù wa bẹ́ẹ̀ pààyàn búlọ́ọ̀kù tí wọ́n máa lò kí sórí bó ṣe wá rí ọba ní kò bàjẹ́ àwọn kan wà tẹ́ pé ìṣe ti yẹn láàyò lélẹ̀ bẹ́ẹ̀ ni àní á máa ń pa ètò ìgbéyàwó ọkùnrin àtòbìnrin bẹ́ẹ̀ ni. ìgbóná wà ìjà lọ. mo ti ẹ̀ mọ̀ kán tẹ́ pé ọmọ sẹ́yìn débi pé ó rò kó fóògùn ẹnu bá wọn sọ̀rọ̀ ni àwọn olóbùkún kankan ni ẹni ohun wọn máa ń wọ́n. dadi ilé tún sọ̀rọ̀ báyìí èlò lówó ah, ẹ mọ̀ pé owó kì í ṣe problem tèmi ẹ̀mí mi ló ṣe pàtàkì jù. tinú lákè má ṣe rówó tó máa fún pé dáàdi ẹ fi wọkọ ó lè pé fifty thousand. fifty thousand péré. ẹ ẹ insult mi na fifty thousand ń ṣe problem mi. èmi kàn sọ fifty lọ́dọ̀ tèmi ni káwọn pé à ń kánsílọ̀ ọkọ wọn máa ń rò wọn ni kò sí ní ẹ lè pé hundred àbí one fifty ń gbà mí mo kàn bú pé lèmi ń sọ tèmi o iye ń ṣe problem mi ẹgbẹ́ ewu ló ṣe pàtàkì fẹ́yìn. ẹ̀mí ni o àbọ̀ pé olùsìnà lẹ́yìn ọba lọ pé two hundred mọ́ wa lọ́ngọ́ àbí two fifty. ẹ̀wọ̀n kò ń ṣe wa kó tẹ̀ sọ pé five hundred thousand tó ṣàlèyàn jẹ́ tí màá ní yes tí màá ní fọkànbalẹ̀. ẹni dáwà ṣe pé báyìí pé five hundred ni kémi ò kó debe tí a bá débẹ̀ ìgbé abánilé sẹ́ńgì ìdọ́bà kù kí n kó wá fún ọ. ẹ wo ẹ tẹ fọ̀rọ̀ chẹ́ńjì ilẹ̀ tẹ bá ti ṣọ́ọ̀pù ẹni pé tí n bá dọ́dọ̀ ẹ gbogbo wàhálà tó dé bá ilé ayé mi ó máa bá mi yanjú ẹ ah. mo bù yín ní chẹ́ńjì tó bá ti kù sí ká lọ kí n wá bá kí n mọ́jọ́ tó bá ti kú torí owó jàlábà rẹ̀ èmi ò tẹ̀lé ìjọba mi tiẹ̀ máa gbé màá bá a ná n kò five hundred fún ni àbí bò ni. ẹ ó wà òkè ọjọ́ tuesday nǹkan. ẹ má jọ jẹ́sẹ̀ kì kó wá. iṣẹ́ cash ló ń gbà ní cash cash. cash ni jẹ́ pé àwọn pé cash ni ń gbà rọ̀ pọ̀ nulẹ̀ rẹ̀ gẹ̀yìn rí ni rọ̀ pọ̀ nulẹ̀ rẹ̀. mo ti gbọ́ ó dẹ̀ máa yanjú gbogbo wàhálà tí ó dé bá dé ayé mi. ó rò pé òfin kẹ́nu máa sọ̀rọ̀ ni kánsílọ̀ wọn èdè ìbò fún kánsílọ̀ tiẹ̀ ọlọ́run ló yàn kánsílọ̀ wọn kánsílọ̀ ìnájì. ẹ kú yọkọ mọ. ẹ ṣeun sá. Um, àwọn dáàdì ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún mi about your present situation but mo ò dẹ̀ mọ̀ bóyá ẹ̀yin náà lè ní any further explanation tó fẹ́ ṣe. Mm. Um, ẹ wò ilẹ̀kùn mi ni dáàdì o bí wọ́n ṣe ṣàlàyé fún yẹn gẹ́ẹ́ lórí lọ́dọ̀ tiwa irú nǹkan bẹ́ẹ̀ we don't see it as a problem because slogan ṣe wà ní pé there must always be a way out kò hmm. sí bí difficulties yẹn ṣe fẹ́ pọ̀ tó nǹkan tí a kò máa need o ní láti prepare manual kan fún yín manual yìí lè máa fi máa manage àwọn ọkọ yín méjèèjì àti bàbá lé àti bàbá owó wọn but mi ò mọ̀ bóyá àwọn dáàdì ti ṣàlàyé fún yín pé manual yìí máa cost yín ní owó tó máa tó five hundred thousand naira. Ah, dábì ṣàlàyé fún mi. ok nǹkan tẹ́ kàn máa ṣe fún mi sì ni pé tẹ́ bá ti ń lọ ẹ̀ drop owó yẹn fún secretary mi níta so ẹ kàn máa fún wa ní a week after the payment mo máa prepare manual fún yín manual yẹn wọ́n máa wá deliver fún yín at your doorstep. nǹkan tí manual yìí wà fún ni wípé ó máa máa tọ́ yín sọ́nà gbogbo àwọn ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé pẹ̀lú àwọn ọkọ yín nínú ilé bóyá ẹ fẹ́ jẹun ẹ fẹ́ wẹ̀ ẹ fẹ́ mu ẹ fẹ́ jáde pàápàá jùlọ tẹ bá fẹ́ sùn lálẹ́ so tẹ bá lè lo mánà yẹn ẹ lè fẹ́ ọkọ mẹ́ta àbí mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ with heels. wow ẹ jọ ẹ tètè bá mi prepare mánà yẹn. kò sí problem ẹ jẹ́ kí n pe secretary. ok ok ẹ ṣe gan ni i will make the payment now. Ṣadé. kan pọ́jọ́ kan ṣáà ọ̀rọ̀ mi á yé ẹ ọlọ́run jẹ́ kó yé ẹ ẹ mi ìlà àgbo tó ń ṣe torí mi ò mọ kéèyàn ní ọkàn lẹ̀ kó máa fọ́ kó mi tó ń ṣe káàkiri tó bá ti wá sí ìbàyẹn ní anytime báyìí ó máa takú sẹ́nu ọ̀nà ni bí ẹ kò sí tó lè jókòó sínú ilé mbẹ̀yẹn wàá wọlé náà wàá jókòó wo bí ìyá tó lè jókòó sí tó lè sùn sí tó lè lu ọdún kan bẹ́ẹ̀ tó ní máa làwọn àánú lè yìí so kí ni problem ẹ náà. gòrè o tún bọ́ kí o ò dẹ̀ rorí ẹ̀ kó jẹ́ kí ọpọlọ ẹ̀ ó ṣiṣẹ́ ló wà yìí look at your life ayé ló ń bàjẹ́ lọ yìí. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ jọ àkórí ẹ̀ dàrú ni. èmi ayé máa bàjẹ́. èmi gan rí. ayé ẹ̀ á bàjẹ́ ayé ìrọ̀jú ẹ̀ máa bàjẹ́ ọ̀rọ̀ ẹ̀ sí mi ni nǹkan ṣe ẹ ni àbí ẹ gbà mí ọlọ́pàá ẹ̀ wò tèpè kí ni problem gan-an nǹkan ṣe ẹ ṣá. look at my friend ṣọ́ọ̀rẹ́ gan o kọ́lọ̀ oṣù ẹ̀ ṣọ́ọ̀rẹ́ ni mo sọ fún ẹ yẹn tí ò ní like mi o. gorola ò ní like mi o. o ṣe máa sọ lónìí mo mú ẹ wá ni let me tell something wọ́n ní ọmọdé òsókùn ò ní kú àwọn tó ń nínú ò ní gbà fún lókè ẹ̀ èmi ò ní gbà fún ẹ nínú kò quit nílé lónìí ọ̀ kí ọkàn rẹ wá kó já. sórí ìyẹn ló máa dáa ju second option yẹn mo fara mọ́ yẹn. bẹ́ẹ̀ ni nǹkan ṣe ìbí àmọ́ra wa rí ìwọ náà ti ẹ̀bẹ̀ ẹnu kí ni wàhálà àti ẹnu ọ̀rọ̀ tèmi kí ni kí ló pọ̀ ẹnu ọ̀rọ̀ mi kí ló pọ̀ ẹnu ọ̀rọ̀ mi má fi lọ̀ mi dá sí kí ni ti ti pẹ̀lú ọ̀rọ̀ mi yes ṣùgbọ́n irú wo bóyá tó bá yẹ kó bí àlàkà yẹ ó yòrò bí alọ́m tó bọ́ sómi ni ìyẹn ó yẹ kó mọ nǹkan tó ń dà tó bá mọ̀ ni pé ọpọlọ yín Yorùbá mọ̀ pé àrùn tó ń bá ẹja òun náà ń pè ní ìlara àrùn burúkú dẹ̀ ni àrùn burúkú tí ò gbóògùn ni àbá fún ọ ló wà lófẹ̀ẹ́ àá ẹ láṣọ wà ló gbà kí ni kan náà rí tamani tí ẹ gba ọwọ́ náà manage lè wáyé náà so èmi wà lánàá gbàgà ẹ wọ lánàá sẹ́mi pé yẹn èmi wà lábẹ́ di èmi ni o èmi yìí ni o èmi Goriola ni o wòmí nà wòmí lásìkò délẹ̀ èmi wọ́n tó wù mí mò ń jẹun tó wù mí gbogbo tó bá wù mí ni mò ń ṣe aago ìgbà mò ń lò ó ń rèé mo tún ṣiṣẹ́ tó yẹ mo lọkọ̀ tó dáa ni mò ń lò mo tún fowó ránṣẹ́ sílé ìwọ ọjọ́ ló ti mówó lápò ẹ̀dọ́ kí ni mò ń sọ gan am I mad ní ìyá wèrè kọ́sọ́ ò lówó náà ò lówó náà tó bá ní tó jẹ débi tó máa jẹ ṣẹ́kù ló máa rántí pé òun fẹ́ fún yàn kan tá fún ọ ní lọ́wọ́ tó fi fẹ́ jẹ tó fẹ́ jẹ yóò tó máa fún yàn kan so what's the problem láyé láyé má dánwó ẹ̀ wò mọ́. èmi gòrò ọlá èmi gọlọlẹ èmi wọn sọọsì. yẹ o tọ sára ni. gọlẹ èmi èmi wọn sọọsì. mi sọ fún ẹ pé tí n bá sọ̀rọ̀ sí ẹ wàá yé tì mí tó bá fẹ́ rí action gidi má débi mọ́ ok. èmi wọn sọọsì. èmi ni gọlá ń sọ fún pé àjẹgbọdọ tó wà ní kúra. ó dáa o. Hmm. oníbàtà gogoro má fi tèmi o oníbàtà gogoro má fi tèmi o ìbílẹ̀ ló bá mi ṣèbéyé mi bàbá ńlẹ̀ ah! oníbàtà gogoro máa fi tẹ̀mí o. mi ṣe bolo máa bo mi mọ́lẹ̀ o mi ṣe bolo máa bo mi mọ́lẹ̀ o orogún burúkú eléèté o orogún burúkú eléèté o mi ṣe bolo máa bo mi mọ́ mọ́ mọ́ o o. ẹ káàsán. àìpẹ̀lẹ́. ẹ jọ ṣé mo bá àǹtí tí dọ́là lé. ṣe ìyàwó mi. bẹ́ẹ̀ ni. ó jáde ó lọ́wọ́ àwọn ó lọ́wọ́ àwọn ọ̀rẹ́ kan tó sìn bí kò ní pẹ́ dé. bóyá wà á jókòó dé wọn nìyẹn. ọ̀ngọ̀rí ó jókòó sá. Hmm. Hmm. Mangoro máa bọ́ lulẹ̀ o mangoro máa bọ́ lulẹ̀ o. orí máa bọ́ lówe lówe o. káàrí ọmọ yìí. orí máa bọ́ lówe lówe o mángòrò máa bọ́ lulẹ̀ o. kò ní yẹ fóònù tó sọ yẹn ṣé wọn gbọgbẹ sásọ ni kò ní yẹ kò ní jẹ. èwo tẹ pé ayẹ jàre. níbo kò ní jẹ. ayẹ kò ní jẹ. ayẹ sẹ. idiot. mo ní kí ló fariwo tí wọ́n pariwo bí ẹni tó nájà what's going on here. sista mi ẹ ká sọmọ. àbúrò báwo ni jọ. ó mà tẹ̀ ṣe díẹ̀ tí mo débi báyìí o iṣẹ́ ló dàbí ẹni pé mo wà ní national theatre ẹ wò mí ò rí irú eléyìí rí iṣẹ́ làwọn kọyín méjèèjì lọ sọ̀rọ̀ àwọn di Tom and Jerry tó bẹ̀rẹ̀ sí ní act fún mi. aka olórin kò lè kọrin tí wọn kú gorí tẹ bá rí nǹkan tí wọn kú ojú lára fi orin dá lára wàláì tí any music promoter bá wà ń bíbá ilé ni ẹni ò ní rò pé ẹ̀ẹ̀mejì tó máa fi gbé wọn wọ studio. ìyẹn gorí. the worst of the whole scenario kí ni orúkọ ọmọ ọ̀dọ́ yín yìí. Deborah. Ah, hey, Deborah. Iṣẹ́ ni Deborah tó bẹ̀rẹ̀ sí ní bá òun kó ojú la gbé orin láti ní òun lé àfi bí ẹni pé mò ń lálàá. Ẹ dùn náà, kí ni problem náà? Mo ní kí ni problem yìí? Ṣẹ̀ṣẹ̀ ayé yín lóde ẹ ṣe títí àfìgbà tí ẹ padà ṣe òṣìyàn ẹlẹ́kọ̀ọ́ Deborah Deborah Deborah wọn máa ń gbórin ọ̀tẹ̀ ah, kí lẹ́sẹ̀ ẹ̀fẹ́ náà gan tí mi ṣe fún yín tó yẹ pé ojoojúmọ́ ilé ayé ọ̀nà tẹ́sí wọn máa tẹ́sí wọn máa disgrace mi tẹ́sí wọn máa dójú tì mí lẹ́ wá kiri what what have I done kí ni kí ni kí ni mi kí ni mi ṣe dáadáa tó. wo ìyàwó mi má bínú jàre àwọn nǹkan tí wọ́n mọ̀ọ́rọ̀ sọ ni wọ́n jẹ́ kí wọ́n máa ṣe ṣekúṣe. Oh, kí má bínú it's always má bínú má bínú lójoojúmọ́. ẹ wo ẹ sórí ẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ọkàn máa ṣe bí ọlọ́gbọ́n ọlọ́gbọ́n yẹn gan gbọ́dọ̀ ṣe bí àìlọ́gbọ́n gbà mí so that equation á lè balance. ìtumọ̀. ẹ ah tí ọba ṣe sí ni máa yẹ ṣe sí ẹ ó já sí pé chop banana chop banana <laughs> tẹ máa ríran tẹ máa ríran kéyà ooo. You will see something. You will oh, something. Aquilo. oh, ẹran. Ọmọ oh. Ọmọ ẹran. Kó má rìn nípa odò. Kìlọ̀ fọ́mọ ẹran. Ọmọ oh, Kìlọ̀ fọ́mọ oh, Ọmọ ẹran. oh ọmọ ọmọ ẹran kó má rìn ní pàdé ọmọ ẹran. àǹtínú ẹ wò ẹ má jẹ́ kí n fi yán dín kọ́bọ̀ lójú fún yín ikọ́ tẹ̀ ìdúráwọ́ lè yí agbára obìnrin kankan ò ká o ẹ dáadáa o. àbúrò ṣé ìwọ mọ̀ yìí pé ọ̀rọ̀ tó bá kọ òkè tó bá kọ ilẹ̀ ó dípò míì tá gbé kà yes ṣé wọ́n mọ̀ wípé ẹni tó bá fẹ́ ro oko mọ́ tẹfẹ́tẹfẹ́ ó ní láti tọ́jú ọkọ tó tó ọ̀nà yẹ tẹfẹ́tẹfẹ́ ìrọ̀lẹ́ ẹ̀ ní manua tí màá fi máa mánéjì ọmọ adé ah, àǹtí manua láì kí n ṣe electronics jókòó bẹ́ẹ̀ ṣé wọ́n mọ̀ yìí pé àríjìnà nìyẹn sọ pé òun rí abùkẹ́ ọ̀kẹ́rẹ́ tí wọ́n bá rìn dé ìsàlẹ̀ omi àrí ẹja tó wù pọ̀. ẹ wo ẹ ṣàrọra dẹ́ẹ̀dẹ́ dẹ́ẹ̀dẹ́ o. ọmọdé ló ń ṣe ẹ́. ó ṣe gan-an. máa ṣerú eré mọ ṣe é mọ yọnu. Ah, lémi. ẹnì kejì yín ni ah, alákòóbá tí èsà la mọ tẹsí mọ pé kò sí sàkánlé ah, ẹ mọ bá ń ṣerú eré mọ o. Eh, sàkáì náà ní gbogbo ìgbà sàkáì ni àní tí sọ̀rọ̀ méjì sàká ni dúró ná ṣebí boyfriend rẹ toko ní jẹ́ sàká ó sì ti kú olóko nu ó ti dé èkó ṣé o ti mọ tẹ́lẹ̀ yìí ń dán lára ńlẹ̀ wò ó jẹ́ kémi àti ẹ̀ mọ̀ ṣeré gbádìgbádì mẹ́nu kó ń bí ọ̀rọ̀ sàká mẹ́nu kó mi ọ̀rọ̀ ṣàkà kò sí ní tí ọ̀sẹ̀ lè rí ẹ́ lè ti fẹ́yìn rí kọ́mọ́ fẹ́ mọ́ gbà kó ti bá kókó pé pàdé ń bí ó ti bá oríire rẹ pàdé nítorí ọkàn kò kọkàn ṣe fún èmi ni pé kí wọ́n gbà sí mi lẹ́nu tí mo bá ti nà sí ọ mo ṣe ń nà sí ọ yìí fẹ́ mi tó bá fẹ́ mi tó bá fi orí ọmọ rẹ tó bá fi mọ́ ẹ̀yìn mi ọ <laughs> gbádùn mi bóyìnbó ṣe bóyìnbó ṣe ń gbádùn sìgá tó ọlọ́run gbogbo gbèsè ayé mi mo lè rún lé ọ lórí mọ̀ gbọ́ mi sórí tí o bá fi lè jẹ́ abẹ̀rẹ̀ sí ṣe kínní lọ́wọ́ àárọ̀ tá à ń ṣe kínní fúnra wa tí mò ń ṣe fún ọ tó ń ṣe fún mi o <laughs> ti bọ́ ayé ọ bẹ̀rẹ̀ sí mo fẹ́ràn jẹ̀kọ́ ni ọlọ́run tó bá wá di ọwọ́ ọ̀rọ̀ lẹ́ òní tó mọ̀ pé a ti bẹ̀rẹ̀ lọ́wọ́ àárọ̀ inú tó bá dọwọ́ ọ̀rọ̀ lẹ̀ ìwọ kan wá bá mi pé ìwọ ìwọ òkú ọ̀fẹ́ lọ bùtíìkì o ọ̀fẹ́ lọ ra aṣọ o tí bá kó owó tí mo ti gbà tí mo ti sín sínú abẹ́bẹ̀ ń ò lè mọ̀ bẹ́ẹ̀ ni mo ń sin owó síbẹ̀ tí màá kó gbẹ̀ fún ọkọ lọ fi ra nítorí bá fẹ́ rà <laughs> ó ti gbà wọ́n bá tiẹ̀ ń pe gbogbo ẹran tó níwò ìgbín náà mọ̀ ń yọjú. mo jọ̀gbìn. ẹ jọ̀gbìn ẹ mọ bẹ́ẹ̀ ṣe rí ẹ ríra yín ẹ wo bẹ́ẹ̀ ṣe rí èmi níbi tí sàkà wà ọlọ́run ní jẹ́ ń rí ẹ dákun ẹ dúró ná ṣé ẹ̀yin ò mọ ohun táwọn olóyìnbó ń sọ ni. imbegality. imbegality àbí in Maryland. imbegality. ó dà ìtumọ̀. ìtumọ̀ ìtumọ̀ ni pé kóbìnrin ó lọ́kàn lé hmm. kó tún mọ yànlè hmm. kó tún mọ gbáwọ ẹ̀gbẹ́ ọlọ́run ní jẹ́ ń bá wọn ṣe rú. àlọ́ ọ̀já ojú ẹ̀ dúdú ojú rẹ̀ ó dúdú gan kí ló wà tí o ti bẹ̀ kú sóbìnrin ṣẹ̀ṣẹ̀ ń lọ́kọ méjì ni. àní sàká ti ń bẹ lóko tó ń tẹnumọ́ láti jọ yìí fi sàká lẹ̀ jẹ́ kí sàká ọmọ sàká rẹ̀ ọ̀dà mọ̀ fẹ́ sàká lọ mọ̀ fẹ́ sàká lọ káàgbà kó tó wá rí sàká mi ń bí èmi ò jẹ́ kó pé mo ti ń jẹ́ sàká só ti yọ gbà pé o ti rí sàká mi mọ̀ fáwa méjèèjì pọ̀ ayé ń ṣe irú ẹ̀ ayé ń ṣe irú ẹ̀ títọ́ bá tiẹ̀ rí gbogbo èèyàn ṣé ò rí ti màdámù tó kó àjọ sínú ilé ó rí pé ọkùnrin méjì gidigba gidigba ni màdámù parati tó jẹ́ pé wọ́n ń jí màdámù màdámù náà ń jí wọn láì ní fọ̀rọ̀ ògùn wọn ti fẹ́ẹ̀ báyìí màdámù jẹ́ ah. màdámù náà sì ń gbìyànjú àti báyìí wọn jẹ́ tó ti yí ọjẹ́ mọ́ sáyé rẹ bó ṣe wù mí tí n bá báyé rẹ jẹ díẹ̀ kí sàkàtoko náà báyé rẹ jẹ kò sí ti bí séèyàn kí ni ṣé ń ka mẹ́ta ni. Ah, Ọlọ́run àṣẹbìkan lẹ́yìn àti màdámù sùn sí tẹ korí sí. kí ni mo ẹsẹ̀ gbà pé ẹ̀ ń sọmọ Yorùbá ni ẹ kàn kọlà ni. egun ni wà. Hmm. Deborah mọ mọ. Ah, mo ti ẹ mo bá jáde kíní fóònù ẹ wọ́n wá gbẹ́ gbà lọ. kéré filani kí ló dé tó kí ló dé. àwọn ṣe máa lọ́ọ̀kì mi lọ́wọ́ ìwọ náà ṣe máa mo fẹ́ mú kọ́kọ́rọ́ tó ń lọ kọ́kọ́rọ́ mú kọ́kọ́rọ́ mọ́tò bá jáde. n bolo lọ. mo bọ àṣàlà ni mo bọ ń lọ. ibi tí èmi ń lọ. ibi tí èmi ń lọ. ok mo ń lọ sí ọ́fíìsì ìyàwó mi. ìyàwó ẹ̀ báwo. ìyàwó mi of course ìyàwó tèmi gangan ni mo lọ sọ́fíìsì ẹ̀. kí ni wọ́n fẹ́ lọ ṣe lọ́fíìsì ìyàwó tèmi. òun bí mi kí n fẹ́ lọ sí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. o wà ń bẹ́ẹ̀ ní hospital lánàá tó sọ pé ah ọ̀pọ̀lọpọ̀ pé mo rìn sásìkò pé mi ṣe dé yìí inú òun dùn wọn ayọ̀ ń kún wọn pé kí èmi o kí lọ́wọ́ bá òun mójútó mo tó bá ṣe ní ọ́fíìsì òun pátápátá látòkè nígbà tẹ̀lé so ibi tí mo lọ nìyẹn. oh god oh god ó sọ very clear ẹ sìn pé knowledge ẹ nípa grammar yorùbá wà stable one sided ni because wà distinct distinctly pronounced pé ko àti ka ní yorùbá kó mi ẹnìkan ah. yorùbá mọ bó ṣe ń tù ú o ó sọ pé ká ni àbọ̀ ní kò kò mí kò ìwọ ìwọ Ògoríọlá kò lọ bá mi mójútó business mi so kò ní kì í ṣe ká. ó ṣe yé mi ni pé you understand anything ah. sentiment ló gbé wọ yẹn oh judgement yẹn ti wà one sided ló ṣe ní sense of reason yẹn ni ò ṣe balance mọ tó yẹ because ká lọ tó já sí pé ó fún wa ní responsibility our méjèèjì but as in. First, ọkọ in this house ni màá lọ. ọ̀ọ́ oh, o <laughs> you are sick Shori and me, ni mo mọ potential and actual customers ẹ mo mọ bí ṣe lè ṣe àlùdí àpàdé business ẹ mo mọ so èmi ni mo ń lọ ọbẹ kì í ṣe wọ ok torí wọn ní pé ẹ tó bá my brother jẹ kó pa obìnrin rè èmi dẹ ni mo mojú ẹ. ọfọ wo ni ẹ. ṣáfọ ni. ọfọ ni. Ah! my god my god you are sick. ọ̀fọ̀ ni ẹ. yes ọ̀fọ̀ ni. you see ó ṣọwọ́ yorùbá ṣé ìwọ tí o mọ ìjìnlẹ̀ yorùbá ló fẹ́ lọ máa bá àwọn customers pé most of them yorùbá ni wọn tó bá ń sọ ìjìnlẹ̀ yorùbá ńkọ́ wàá gbàṣíjà fún wọn wàá sọ dìbínú you ìwọ ò mọ ọkàn ṣé ok o mọ ọkàn tó pè ní o mọ you know the meaning of ogun. ọ̀sẹ̀ kan. ok o mọ èrè. kí ni èrè. ok what's the meaning of obi. mo mọ obi ẹsẹ. máa mú mọ bi àpáta. so o dẹ mú oògùn o mọ èrè. mi ò mọ àwọn ọmọ ẹni mọ. can you imagine can you imagine so o ò tó my brother o ò tó láti lọ sọ́fíìsì yẹn. má máa fọ ọkàn tó máa ń ṣe ìpàkọ́ mi ìfẹ́ àwọn owó bí ẹ̀gbọ́n láìpẹ́. ọwọ́ tèmi lẹ́gùn. yes. o jẹ́ kí mi lọ. mo lè lọ. Ma tra àti block mi. níbo yóò lọ. Ma tra àti block mi. níbo yóò lọ. máa tra. come. Ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, ma, dìde kó mi tó wà yẹn. fìmílẹ̀ o mo sọ fún ẹ. o fẹ́ kí n bá àkọjá mi bá ìdílé kó mi tó wà yẹn o ṣe máa ṣe bí ẹni tí ó ń fa wàhálà all the time o ṣe ní sùúrù kò tiẹ̀ kàn dúró bá ṣe débílẹ̀ kan tèmi tí o ti jókòó tí mo ní kó dìde tó dìde tí mo fọgbára gbé ẹ dìde tí mo wá jókòó yẹn kó fọkàn balẹ̀ ni pé alágbára ti gbọ́ o ti ó ti gbà ó ti gbàjọba. gbogbo ṣé ń balẹ̀ máa bá àkọjá mi báyìí. má bàa bá àkọjá má bàa bá àkọjá. má lè jábọ̀ o. bàtì jẹ́ obì tí ń so lẹ́rùn má bàa bá àkọjá. ẹ̀ sí kò mọ̀ kò mọ̀ kò mọ̀. pa o ṣe wá múra báyìí lẹ́nu. ọ́fíìsì mi wà. mi mọ kọ́fíìsì ló wà bọ́ọ̀lù máa sọ ọ́fíìsì ló wà ṣé bó ṣe múra ìtẹ̀lẹ̀ lé kò ṣe pàǹkà ló máa wà sí ìbáyìí ni. mi ì lè máa wà ń ká lójoojúmọ́ sá. àbí ṣé corporate setting lè lè ṣe bóyá dress ṣe kò dáa kò bójúmu kó kàn dress kó dàbí pọ̀nkílá bí àbí ti àbí. ń eh, ẹ báwo ni ara madam sin sa. ó ṣe jàre o ó get better. you mad. Ah. ẹyin méjèèjì náà ni sá. ló wá kọjú sóhun bá méjì lórúkọ sóhun are you mad. ẹ sá báwo lára madam sá. farabalẹ̀ kó bá mi sọ̀rọ̀. ẹ sá báwo lára madam sá. ó ti wá òkè. hello bèrè lọ́wọ́ mi náà again. báwo lára ọ̀dẹ̀ ní ẹni. Oh, bàtọ́ bèrè títí ẹ̀mí ò sọ̀rọ̀ o. ta ló wà ní dúró ta ló wà ní dúró. ta ló jókòó bí ẹni tó yẹ kó níbí ṣé ìdúró ni ṣé pa kọ́ ló máa ń dúró. sa bẹ́ẹ̀ ni sàṣìdáni sàṣìdáni sàṣìdáni. Sa sa. no Sa kan ni wọn ò sọ sà méjì. Sa. kan ẹ fẹ́ mi. kọjú sáàrin kọjú sáàrin kọjú sáàrin kò balance ẹ. yes. Uh, madam ti jẹ́ kí n mọ̀ pé ẹ máa wá sọ́fíìsì lẹ́nu. yà mo ti dé èmi mú wà nígbà yà mo ti dé. so fáìlì dé ó dẹ̀ wà urgent. Okay. so mo ṣe ní kí wọ́n present ẹ̀ka ẹ̀ lè sign ẹ̀ kí n tó di ṣe. kí ah má má ṣe erékeré kí ni kí mo ṣe irú file. fi fáìlì lẹ̀. bá a gbé o gbọ́dọ̀. mo sọ fún ẹ. ṣé o rí o ti yá. kí ni o ti yá o ti yá. ta ló yá. ọ oh, o ti yá mo dání wo tó kọ̀ lójú ẹ̀ nílé tìtẹ̀ ní láì jẹ́ kó wà pẹ́. ojú tiẹ̀ lọ ní kí n má ju tèmi lẹ̀ o ti yá. o ti fa owó ya ìwé owó iyebíye o fa ya. I keep saying pé má tẹ̀lé mi wá sọ́fíìsì má tẹ̀lé mi wá ìsí o ti rí kòtò dára ẹ̀sìn. ṣé ìgbà tèmi ti jókòó sí bí o ṣe fún mi lẹ̀ kí mi máa ṣe kòtò ẹ̀ kí n ṣe o kàn dúró as pa. kí ló tún wá kiri ń sìn. máa pe máa pe tinú. ní ìdìbò. bàbá rè bàbá wò. lẹ́ ń wò lójú ara yín ẹ́ ṣé wà lẹ́ ń wò lójú ara yín ẹ̀ ń sòsì ẹ̀ rò pé ẹ̀ ń sáyé ṣé bára tí mo dẹ́kun náà lélẹ̀ ẹ má jò ní àtàtàkì ẹ má jò ní àtàtàkì àfi kó àtàtàkì nu Ghana must go tẹ ẹ gbé lọ́mọ mi láyà ṣé wà lélẹ̀ àtún awítá ìwé ẹ̀yin tó yẹ kẹ́ ẹ káwọ́ lérí wọn ní kí ni ó ń ṣe yín kẹ́lẹ́ ti fún yín lóúnjẹ ara rẹ̀ ọ̀yá pé mẹ́wàá ní ń ṣe yín kẹ́ ẹ tọ́bọ̀wé lásán kẹ́ ẹ sáìn ẹ wá ń fàwé ẹ ń fàwé ya yín lọ ìwé owó iyebíye millions of naira èyí rárá àdábí ọbẹ̀ ọlọ́kà yìí ẹ ti ẹ̀dùn tí wọ́n bá fowó tọ́ yín ṣé ilé ọlọ́tún yẹ kẹ́ ẹ tán bàjẹ́ ni èyàn ọmọ inú ẹ̀rọ fún tá a fà yín dìde tá a jẹ́ ẹ máa wọṣọ tẹ́ pé ẹ̀ ń wọṣọ tí wọ́n fi kọ́lọ̀ méjì sí lọ́rùn ẹ rí pé ìbágbé tẹ̀ ń gbé pẹ̀lú ọmọ àmì inú ilé bí gbé yẹn ń gbé pẹ̀lú ẹni tó ní stroke ni ìdààmú wọn pọ̀ ẹ wá jẹ́ n sọ kí nìkan fún mi tẹ́ ẹ bá fẹ́ kọ́ lọ́ọ́ dààmú yín ẹ fòpin sí báyìí o torí mo ti pè é sí bàbá mo pè é sí kọ̀kọ̀ ẹ lọ́rùn àgbọ́ ọmọ tí wàá ń tọ́jú yín tí ń bọ́ yín lẹ́nu tí ń bọ́ yín lókè tí ń bọ́ yín sàlẹ̀ tí bí bàbá wọ ọba gbọ́n kí ló tún sì wọ bàbá lé ẹ bá àwọn àgbà bọ̀ wọ́n ní pé bẹ́ẹ̀ yìí kúkúrú ọba gbọ́n kí ló sì gígùn apẹ́jọ́ mi kìtẹ̀ ń délé láàmú tó kórun hánu bíi first born òbúkọ kí wà ní ní àpètì ẹ èyí sì máa bá yín sọ èyí rò pé ẹ mọ̀ mí o à ẹ mọ̀ mí apẹ mọ̀ mí ni ẹni máa ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ ń fojú wò pé ọkọ ọmọ mi ni yín pé èyí ò sì lè má sọ̀rọ̀ ogún ẹni bọ̀tọ̀ ogún tẹ fẹ́ ṣe tó fẹ́ mẹ́mí lọ èmi ò lè fara mọ́ o kí wàá jẹ́ kó kùn ó di bá kí mò ń bá ọ kí ló ń ṣe tó ń yí fóònù pé ẹ pa aláìní rònú ni ọ wọ́n kọ́ lọ ẹsẹ̀ yín náà nù kí ló sojú ẹ. ẹ ti balẹ̀. bàbá ẹ wo níbẹ̀ lókè ní ọ̀hún pẹ́sọ̀ balẹ̀. ẹ ṣe gan a fẹ́ kí ẹ láàánú náà ni kọ́kọ́ ní ọkọ̀ yéyín wíwá táwọn náà wá síbi léni àfi tẹ̀yìn tó yàyà wá a fẹ́ wá wọ́n nìyí ni ká kìlọ̀ fún yín. ní kí ni. ṣẹ́rí ìtẹ́ wá sọ tẹ́tí sọ yín sìn ẹ jẹ́ kó ju àsọmọ yín kó jẹ́ àsọmọ yín sí wa ọ̀ tẹ́ bá tún gbìyànjú ẹ̀ ẹni ẹ̀yẹn mi tẹ̀lé ọkọ lọ síbẹ̀ yẹn sì ná màá kọ́ lọ fẹjọ́ sùn ìyá sámìà ṣe pé a ti gbọ́ ilé yín tẹ́ ọkọ kọ́ ṣe pé olóyè kó mẹ́tẹ̀ fi sáwá bí màá lọ báyà sámì pé ibi ìbàdàn tún gbé kó wá lé á tún náà ikú òǹbí ẹ̀yin tẹ́ ẹ̀ tó ìyàwó yín control lé ẹ̀wọ́ ara wàyà máa gàkà ẹ̀yin gàgàgàgàgà mọ́ sọ̀rọ̀ ọ̀nà ń gbọ́ tí bàbá wo sọ lẹ́nu yìí tó ìbá rè fín ni. ṣé ti yín di ni kò clear tó ẹ wò tó tọ́ ló ń bá yín sọ yẹn ẹ fi tiyín ṣe tiyín wọ́n jà ń lé kejì sókàn yìí ni ẹ wò ṣé wọn pé ẹ sọ pé mò ń yí fóònù mò ń yí fóònù yẹn nítorí mo fẹ́ kọ́kọ́ mi balẹ̀ ni if not ọrùn yín ló yẹ kí n máa yín báyìí ìtí mo fi ń ṣàánú yín. ọrùn ta ni. ọrùn yín àbí kí ló kàn yín ná kí ló kàn yín ṣé ẹ̀yin rí báyìí tẹ́lẹ̀ ẹrùpá àmọ́ bẹ ṣe ń jẹ ṣe ń jẹ owó ìyàwó wa ẹrùpá àmọ́ àmọ́ àbí ẹ wò kọtẹ yìí mú ṣe ẹ̀yin lè mú McDonald's bàtà ọkọ dẹkọ ṣé ojú ẹyin lákàtàbú ọtí sẹyìn báyé sẹnu ṣùkùṣùkù. ẹ má tún dọdọ wa mọ́ ẹ ti gbọ́. àná èdè bíi pé ẹ dákú bẹ́ẹ̀ mo sọ àná dákú la máa nà yín ẹ jẹ àárín bẹ́ẹ̀. ilé ẹ̀gbọ́n yẹn ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wẹrẹ sọ yẹn ó ṣe rí gangan nìyẹn. ẹ̀yin lẹ fowó relé ṣé ẹ̀yin ṣiṣẹ́ owó ilé ìyá sami àgbọ ìyá samia á gbọ́ bí tẹ̀tù káwá forí pamọ́ sí i. tó tó ń gbọ́ tì mí lọ ni ẹ̀yin nǹkan má gbé mò ń béèrè ni kẹ́gbọ́n oníkọ́ má gbé kọ́ mò ń sọ. ta máa jírí láàárọ̀ yàbẹ́ ìwà gbà mí ni. téèyàn kankan sì sí ilé láti ṣe pé mo ní kan ẹmọ ilé àwa lu ẹ̀yìn lu ẹ̀kan lẹ́yìn kí ni àbá máa wí. ọ̀rọ̀ mi ti dé bus stop báyìí a ní sùúrù fọ́rọ̀ ara mi ni àbẹ́ẹ̀rí mo bá mọ̀ kí n bùkún.